لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار àdá ọpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ ìgẹ́ ọlọ́run fún anabi wa muhammed gbogbo àwọn ará ilé anabi àwọn sọ̀hábà rẹ̀ gbẹni tí ó ń tẹ̀lé ìlànà anabi tó fi di ọjọ́ ìgbìndẹ̀ kìyàmà abẹ́lọ́run kò fi kẹ́kẹ́ àtọ̀rọ̀ yìí kò fi kárí gbogbo wọn gbogbo mùsùlùmí ní àpapọ̀ lẹ́nu akẹ́rẹ́ akọlọ́gbọ́lọ́wọ́n salamu alaykum wa rahmatulahi wa barakatuhu ètò àdínà yóò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí a ń bábọ̀ wá òun náà ni al-adab al-islamiyya àwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn kọ́ wa so àmọ́ ibi tí a wà gangan òun náà ni al-adab mar rasulil mustapha al-habib al-murtada sallallahu alayhi wa alihi wa sallam àwọn ẹ̀kọ́ tí mùsùlùmí gbọdọ̀ ní pẹ̀lú anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ ní mo ti sọ sí ìjẹjọ níjẹjọ mo mẹ́nu kàn ìyẹn máa ní ẹ̀kọ́ nínú ọkàn ẹ̀rẹ́ ìyẹn gbọ́dọ̀ fi ọkàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam òun náà ni mo ṣàlàyé níjẹjọ bákan náà mo ṣàlàyé al-adabu al-qawli àwọn ẹ̀kọ́ tí ìyẹn máa ní pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó ṣe pé lẹ́nu ní ti máa ń jáde tóbi tí mo dúró sí níjẹjọ náà lélẹ́yìí òun ni pé nínú àwọn ẹ̀kọ́ yẹn òun náà ni pé èèyàn máa ń ṣe àsàlátù fún ànábì sallallahu alaihi wasallam tó tán bá ti di pé wọ́n dárúkọ ànábì èèyàn ó sì sallallahu alaihi wasallam torí ànábì sallallahu alaihi wasallam sọ pé rubbama anfu rajulin dhukirtu indahu wa lam yusalli alayya ànábì ní imú ẹnìkan yóò gbolẹ̀ á fi imú rẹ̀ gbolẹ̀ yẹn ni pé á dojú tì yóò di èèyàn yẹpẹrẹ níjọ́gbìn ìjà kìyàmà ẹni tó ṣe pé wọ́n dárúkọ ní anabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ rẹ̀ kò ó ṣàtàlátò fún mi so tó wọ́n ti wọ́n dákọ̀ anabi nǹkan tá a máa ṣe náà ni sallallahu alaihi wasallam so bí àwọn sàhábà bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn lójú ayé anabi àti ní ẹ̀yìn anabi sallallahu alaihi wasallam tí ń jẹ́ pé ìjìmá àwọn sàhábà ìpanupọ̀ wọn náà ni sallallahu alaihi wasallam torí ẹlòmíì ń challenge ìgbà tí mo salatul fati kò kí n ṣe salatu tá nàbí nìka ṣe salatu tunjina ànábì ọ̀nà wa jawaratu kamali ànábì ọ̀nà wa salatu sabiki ànábì ọ̀nà wa so ita ànábì ọ̀nà wa una ni salatu ibrahimiya salatu ibrahimiya yẹn rìwáyà rẹ wá wà lórí ṣeréṣi àmọ́ kò sí ẹgbóorun ànábì ibrahim tí wọ́n kore rẹ̀ so níbẹ̀ àmọ́ ètò gbajúmọ̀ nínú rìwáyà náà ni mo kà wọn ni allahumma salli ala muhammadin wa ala ali muhammad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 tí wọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí náà wọn sọ pé sọlá tó fà sí lòun kà lórí hàn kódà mo ti rí ẹnìkan rí tí mo gbọ́ lẹ́nu ẹ̀ báyìí tó ní ẹnìkan bẹ tó wọn bá pàdé tó ṣe pé sọlá tó fàtí àsọlá tó fàtí tó wá di ka fàtí àtán yóò fi sọlá tó fàtí lè lórí hàn sọlá tara pé kíni bí àwọn èèyàn ṣe pàtàkì sọlá tó fàtí àtàwọn àsọlá tó so bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a tún gbọ́dọ̀ ní oní pé anábì tó ń sọ nípa àsàlátù yẹn gẹ̀ fún wa anábì ní pàtàkì jùlọ níjọ júmọ́ iksiru alayya salatikum títí kí àsàlátù kó máa pọ̀ fún èmi anábì sallallahu alaihi ní ọjọ́ júmọ́ ara ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú anábì sallallahu alaihi ni so bákan náà tí wọ́n bá tafẹ́fẹ́ dárúkọ rẹ̀ kádàpọ̀ rẹ̀ pẹ̀lú àpọ́nlé pẹ̀lú iyì ní anábì sallallahu alaihi wasallam mo sọ àwọn yẹn ní ìjẹ́jọ́ so ṣáájú tí ó wá fà tó fi di pé àwọn àsàlátù tí kò kí ń ṣe tànàbì yìí mú àwọn tó di pé wá fọ́n ká táwọn èèyàn fi fẹ́ràn rẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n ń dá kinní yìí lẹ̀ wọ́n gbé e lárugẹ ju tànàbì sallallahu alaihi wasallam lọ wọ́n wá kó àwọn irọ́ tí bá kán kọ́dà lómi ń bẹ nínú wọn tó sọ gbé sọ̀látù fàátì ẹyọ kan ó ju kùránù lọ so gbàtẹ́ni tó gbọ́ràn ni he ó tún níbẹ̀ ni ó ló kọjá bẹ́ẹ̀ kọ́dà ó ju kùránù six thousand lọ ń bẹnu Jawahirul Ma'ani tí Ahmed Tijani tó ṣe mùláwò rẹ̀ fún Ali Arazimi tó ń bẹ́ẹ̀ tó fọ́tò clear ipò ju Kùránì lọ tó tẹ́ ẹ bá ti wá ń jin ẹ̀yẹn náà ọ̀kan náà ń bẹ nínú àwọn àfa aládùúgbò wa báyìí náà nìsín tó kóun náà sọ frankly ni ikú sọ̀látù fàtí ẹyọ kan tó bá ṣe wà ní ládàá hundred àmọ́ tó bá kírun ìrun ìrun wákàtí márùn-ún ìrun àyílà ládàá kan alásàrì ládàá kan mọ́gírìbì ládà kan ìṣáì ládà kan àṣùbà ládà kan so ó pe pé sọlátìl fàtí ẹyọ kan ó ju ìrun twenty days gbèdé twenty days ìrun twenty days lóṣù nítorí tó bá kírun wákàtí márùn ládà márùn lónìí péré ládà márùn péré wọ́n tó bá kí sọlátìl fàtí ẹyọ kan ó ní ládà hundred tó mì pé ládà hundred so márùn márùn nínú hundred láti twenty tó mì pé ìrun ogúnjọ́ sọlátìl fàtí ẹyọ kan ṣe déédéé rẹ̀ sọ́dà so bó làwọn èèyàn ti fẹ́ ṣe àṣàlátù ní ìmọ̀ tó yàtọ̀ sọ̀lá tó fà á tó yẹ pé kíní yìí irọ́ náà ni kò sí nǹkan kan tó jọ ogun tẹ̀ ń sọ àmọ́ kan parọ́ fáwọn àwọn èèyàn náà ti fẹ́ràn ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ràn àtújẹ ẹni tó sì mọ tàn wọ́n làwọn èèyàn sì mọ wá sùúrù eléyìí ẹ jẹ́ ká lákìyèsí tábà máa pa bá pàtàkì Ànábì sallallahu alaihi wasallam tá a fẹ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ wàláyé ń tẹ ká tó ní ká ṣe ìkọlọ́wọ́ wa kí ó ṣe àlékún ìmọ̀nà rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa. nam ẹlẹ́kẹta nínú àwọn ọ̀nà tí a máa ń gbà lẹ́kọ̀ọ́ sí Ànábì sallallahu alaihi wasallam òun náà ni al-adabu al-amali ìlẹ́kọ̀ọ́ tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ iṣẹ́ òun náà ni àwọn iṣẹ́ oríkèé wa táwọn fara ṣe gbogbo nǹkan tí ṣẹ̀ríà bá mú wá bá wa bí ká ṣe ká máa ṣe torí pé kí ni gbogbo àwọn ṣẹ̀ríà tá yìí ọ̀rọ̀ ẹ̀sìn táwọn sọ àlámọ̀rí ẹ̀sìn táwọn sọ yìí a lè rí gbà níbi kankan àfi látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fa yajibu alaina at-ta'assi bi sunnatihi dandan ni ká máa tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam dandan ni so zahiran wa batinan ní gbangba ni àti ní kọ̀kọ̀ ni ṣùgbọ́n tó bá rí báyẹn òun ló lẹ́kọ̀ọ́ tó pé ìlànà Ànábì náà ló dì má gbogbo nípa fẹ́ ṣe níṣẹ́ láyé rẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn yóò mọ̀ wípé bò lànà ìṣe ní káwọn ṣe é والتمسك بها والإرث عليها والدعوة إليها <laughs> so ẹni tó bá rí kéèyàn bá rí súnà Nabi sallallahu alaihi wasallam tán kéèyàn ń tẹ̀lé ọgbọ́dọ̀ tó wá máa pe àwọn èèyàn sí i tó bá kan náà ọgbọ́dọ̀ mọ ṣojú kòkòrò wípé súnà yìí bó láṣẹ tàn ká bó ni yóò ṣe fọ́n ká ni tí fọkànbalẹ̀ lọ fọ́n káyé òun sọ àìsí súnà àìfọ́nká súnà Nabi sallallahu alaihi wasallam òun ni ó ń fa wàhálà báyìí ni wàhálà fi kún sí ayé torí pé kí ni Ànábì tọ́lọ́wọ́n bá rán nítorí kó wá ṣe fáyé ọlọ́ni wa ma arsalnaka illa rahmatan lil alamin ntí àwọn wà nábì níṣẹ́ sí òun náà ni kó jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé lápapọ̀ sọ ẹni pé ìkẹyìn kò wá lè dọ́dọ̀ yàn kò lè ṣẹlẹ̀ fún ìlú kankan kò lè ṣẹlẹ̀ fún àwùjọ kankan kò lè ṣẹlẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan àfi kó jẹ́ pé pẹ̀lú pé wọ́n ń tẹ̀lé ìlànà yẹn pẹ̀lú tó bá tẹ̀lé ọlọ́ni wà ń tò sí ìhúhú tẹ̀ hẹ̀tẹ́dù olùwà ni ẹ̀tẹ́ bá ń tẹ̀lé ànábì yẹn à ẹ sì mọ̀nà o tẹ̀ bá ti ń tẹ̀lé ojú ẹwà lójú mọ̀nà yẹn tòun náà ni pé mùsùlùmí dandan ni kí èèyàn máa lo ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá kan náà gbogbo tí ẹ bá fẹ́ ṣe tẹ̀ ń ṣe fàǹfà lérí rẹ̀ lérí ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí lọ́dá eléyìí ní ọ̀dá ẹni tó bá lẹ́kọ̀ọ́ pẹ̀lú ànẹ́bí ṣe bọ́rọ̀ ẹ̀sìn ni ẹ padà sódò ẹni tó mú wá bá ànẹ́bí ló mú wá tó ẹni pé níjẹjọ ẹnìkan béèrè béèrè kan ó ní àwọn àsàlátù táwọn èèyàn ń ṣe káàkiri lónìí yìí ó ṣé irú yẹn náà ń kọ́ sásàlátù lálẹ́ pé mo wá ní màá sọ̀rọ̀ lórí rẹ̀ so o mi pé ẹ̀yin náà rí pé kíní yẹn ti wà challenge àwọn èèyàn ń béèrè pé kí kíní yìí lẹ́tọ̀ọ́ àwọn kan sọ pé kọ̀ lẹ́tọ̀ọ́ àwọn kan ní ọ́ lẹ́tọ̀ọ́ sọ dákun nǹkan pè lásán lọ́dún táwọn èèyàn ń sọ kì í ṣe tá à ń sọ ètè táwọn ti fánẹ́bì là ń sọ àwọn ó kóra wọn jọ tí wọ́n làwọn ń ṣe àṣàlátò fánẹ́bì so ẹbí wọn kí àkọ́kọ́ náà bùrà nẹ́bì ti rán èèyàn ìpè ẹ̀ máa kójọ papọ̀ ẹ̀ ṣàṣàlátò fún mi níbi làwọn sọ̀hábà ń dájọ́ àsàlátù fún ànábì sallallahu alaihi wasallam kódà tíjọ́ júmọ̀ àtànẹ́bì ni ẹmọ jẹ́ kásàlátù yín kọ́ pọ̀ fún mi ànábì ni iqsiru alayya salatakum yawm al-jumu'ah fa inna salatakum tablughuni níjọ́ júmọ̀ ẹmọ jẹ́ kí àsàlátù kó pọ̀ fún mi ànábì sallallahu alaihi wasallam àsàlátù yẹn yóò dọ́dọ̀ mi ìyẹn ni pé gbogbo bí tí ń bá wà gbogbo bí tí ẹ bá wà yóò dọ́dọ̀ mi àbí every sunday ẹ jẹ́ ká máa kóra wájọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ so òun náà ni kírú àwọn eléyìí àdádálẹ̀ náà ní ń jẹ́ dídá àní ń jẹ́ tàbí lóru tòká ni ẹja kóra wájọ torípa fẹ́ẹ́ sàlátù kò dídá àní ń jẹ́ fẹ́ẹ́rí pé nínú tó ń jẹ́ kànràngbọ̀n láwùjọ yìí pẹ̀lú àwọn tó ń pè pẹ̀lú súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ní kí àwọn bàbá aláṣàlátù wà ń bẹ̀ kó ipa tó kéré nípa ọ̀rọ̀ kànràngbọ̀n ọ̀rọ̀ súnà pẹ̀lú wọn torí wọ́n ti rí i pé ọ̀nà táwọn ń gbà jẹlẹ léyìí ẹ̀rí káwọn náà sọ wọ́n ní àá ẹni àmọ́ ṣe mọ̀lúdì ẹni àmọ́ sàlátù ẹni àmọ́ wòṣẹ́ ẹni àmọ́ jálàbí kí ká tó ẹfẹ́ ni àjẹkẹ́ boko haram lẹ́yìn yìí èyí tí ń ṣe wọ́n ni wọ́n sọ yẹn so èmi máa ń ṣàlàyé pé kò yé yín ni tí wàláhì ẹni tó bá ń ṣe wípé ọ̀nà yín tẹ̀ ń gbàjẹun gẹ́gẹ́ la fẹ́ di kò rí bẹ́ẹ̀ kí kòkó ọ̀fẹ́ ọbẹ̀ yín afẹ́ fọ kò rí bẹ́ẹ̀ ní tó ṣẹlẹ̀ náà ni pé afẹ́ kẹ ẹ jáwọ́ kò níbi ìlànà tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ tó ẹ jáwọ́ kò níbi ìlànà tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ẹ rìn ìlànà tí ọlọ́wọ́n ọba fẹ́ ẹ rí ní amọ̀tọ́ kí ní kọ́lá àwọn tán jáwọn afá àtàn kọ yín kéwú náà èwo ní ń ṣe irú yìí tẹ́yìn ṣe yìí ẹ́ wọ́n tó kọ́ àwọn bàbá lásàlá tó ń kó wọn jọ tó ń kó olóbìnrin jọ tó ń fún wọn lómi tó ń fún wọn lókúta kọ́mọ jù sínú omi ẹ tó ń fún wọn ní obì tó nìkan ra dìmẹ́ obì mẹ́ta tó jù sínú omi so injo ẹ̀ta ní ṣe bẹ́ẹ̀ nínú àwọn àfáà lọrin tó ti kọjá ẹ sọ ká gbọ́ torí ẹ mọ̀ sọ pé wọ́n ń takò àwọn làánà bàbá yín bàbá bàbá wo ni máa ń pe àwọn obì olóbìnrin jọ ní tí kí ọmọ ní ká máa gbómi wá tí kí ọmọ ní ká máa sùn lé ilé ilé ilé ilé ọkọ wọn sọ ká gbọ́ so kò sí ò lè kankan dákọ̀ọ́ so tó bá rí báyìí a jẹ́ pé kíní yẹn gan kò ìlànà ìlú yìí gan kò bá a mu kátó wá ní ìlànà kan nàbí sallallahu alaihi wasallam yìí tó ti wá kàn wá jù ní tó ó takò lànà nàbí sallallahu alaihi wasallam so òun náà ni pé mùsùlùmí a gbọ́dọ̀ tẹ̀lé lànà nàbí sallallahu alaihi wasallam ni ọlọ́wọ́n bá ń sọ fún wa ní suratu nisa olúwa ní wà nàbí sọ fún wa pé kala wa rabbika la yu'minun hatta yuhakimuka fima shajara bainahum thumma la yajidu مما قضيت ويسلموا تسليما لو أنا لي جمس مسلم جدي سورة النساء آية فايف لو أنا والنبي صلى الله عليه وسلم ike ẹ lè jẹ́ mùsùlùmí gidi àfi kó jẹ́ pé gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ ní fàǹfà láàrin yín àti ayò hákìmù kẹfí máa ṣọjọ́ làbẹ́ ìrìn wọn lọ́mọ pé pé ọ̀wọ́ ni wọ́n filẹ̀ fún kọmọ báwọn adájọ́ rẹ̀ lẹ́yìn náà tó bá dájọ́ fún wọn tán wọn ò tún ní máa sọ pé kò àwọn lọ́rùn lọ́rùn bíi wà íńtánẹ́ẹ̀tì fi shay'in farudduhu ila Allahi wa rasulihi tẹ́ bá ń ṣe fanfa lórí nǹkan kan ẹ padà sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam èyí ká nínú ẹ tẹ́ ká padà sọ́dọ̀ rẹ̀ ẹ lọ léwu pé bùlà anabi ṣe ni a ṣe ṣe tó ẹrẹ ìgbà tó lọ́n tẹ ń sọ ẹrẹ kíkẹ́ gbogbo ẹni tó bá ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wallahi ní rí kọ́ ẹni káwọn yẹn wọn wọn tàṣà látù mọ́ àwọn tí wọ́n mu ti ń kọ́ àwọn tí ń sasẹ́wó ń kọ́ àwọn méjì náà ẹni tí ń mu tí ò ṣe dà ẹni tí ń sasẹ́wó ò ṣe dà ẹni tí ń jófa tí ò ṣe dà bẹ́ẹ̀ náà ni ìwọ́n tó ń tàṣà látù bẹ́ẹ̀ àná wọn náà ò ṣe dà padà sí ìdùtún náà nàbì sallallahu alaihi wasallam gbà wọn ló tó ṣe dà ọlọ́run fi ni pé wà nàbì sọ fún wọn ní suratu Al-Imran pé qul ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ló wà níwà nàbí sallallahu alaihi wasallam sọ fún wa kí tó bá ṣe pé bá nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ o tó ṣe pé ẹ̀sìn ọlọ́run lẹ́fẹ́ sìn lóòótọ́ tẹ̀ fi ń ṣe ogun kẹtẹ́ ń ṣe yìí fattabi'uni èmi ànábì ní kẹtẹ̀lé ẹni tó bá mọ̀ pé sìn ọlọ́run ló ń fẹ́ sìn ó lè dẹ́ sìn ọlọ́run sí àbí kó padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kó padà sọ́dọ̀ ànábì tó tó bá ti padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam òun tún àrẹ jẹ nínú ẹ̀sìn Islam yìí o torí pé àní àní ẹlòmíì tó mú ẹ̀sìn yìí wá fún wa tó ju ànábì lọ ọlọ́run tó fi ń sọ ní suratul ahzab pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira so ìtẹ̀lẹ̀ fi òun ní pé ànábì sallallahu alaihi òun ni role model tí ànábì gbé sọ́lọ́ gbé kalẹ̀ fún wa tí máa wò gbogbo tí bá fẹ́ ṣe òun ní kẹ́ máa tàn kí ẹ máa síbi tí ń ṣe ẹ anabi sallallahu alaihi wasallam bàtà anabi mú ìrun dé anabi kọ́ àwọn èèyàn ni anabi wa ni sallu kama ra'aytumuni usalli ẹ wá máa rí bí mo ṣe ń gbá o bí mo ṣe ń kírun ẹ máa wá wò ẹ wá wò ẹ wá wò tó ń kálukú wa ń wò anabi kódà anabi sallallahu alaihi wasallam àdéhùn mẹ́nu sọ̀rọ̀ kọ́ni pé ń jọ́ka anabi gun mímbàrà anabi gun kíní kan tó ga mímbàrà anabi wa ó ṣe takbiratul ihram anabi ruku ó ruku tán gbà tó fẹ́ forí kalẹ̀ ọwọ́ àrọ̀ abọ́ ọwọ́ tó ti wá sálẹ̀ ọwọ́ forí kalẹ̀ kò forí kalẹ̀ lórí mẹ́mbà ó tún gorí mẹ́mbà rí yẹn padà gbà tó wá kírun tán ọwọ́ ni ṣe rí kì í ṣe kí mo ní kẹ́ ẹ máa kírun lórí mẹ́mbà rí o àmọ́ mo fẹ́ kẹ́ ẹ rí lè rí ẹkún sọ̀láàtì mo fẹ́ kẹ́ ẹ rí bí n ṣe máa ń kírun ni kẹ́ ẹ mọ bí n ṣe máa ń kírun ànábi wá ní sọ̀lú kàmá ra'aytumuni usalli bí n ṣe ń kí gẹ́gẹ́ ni kẹ́yìn náà kẹ́ ẹ máa kí ẹ̀wọ̀n kan tó bẹ́ẹ̀ wá ní gbogbo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nítorí náà nẹ́bí kọ́ wa ṣe nìyẹn. ẹ̀bí ni ẹ máa wá gba hajj yín lọ́dọ̀ èmi ànábì sallallahu alaihi wasallam ẹ kí n kọ́ yín bẹ́ẹ̀ ti máa ṣe ànábì wa kọ́ wọn bí wọ́n ti ń ṣe hajj. so eléyìí ó túmọ̀ sí pé ẹni tí ò bá ti ṣe nǹkan bí ànábì sallallahu alaihi mo ṣe sí ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn so ẹnìyẹn ń fi ìbádà rẹ̀ ṣòfò fi ìbádà rẹ̀ ṣòfò so kọ́nà kọ́ mọ́ṣẹ́ wálẹ̀ ni tí yóò máa fi ẹ̀sìn ṣe òfò so ń gbà tó lọ́n sọ ayà yìí kalẹ̀ pé kul in kuntum tuhibbuna Allah wa rasulahu in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah so Al-Hasan al-Basri ó ní ayà yẹn ah! ó ní ayà imtihanu ni ìgbà mi àwọn afáàmà pé ní ayà ibtila ọlọ́run fi dán àwọn èèyàn wò ní pé gbogbo kó máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹni tí yẹn bá ti rí pé à ah, ń tẹ̀lé ànábì ènìyàn fẹ́ sẹ̀sìn ni àmì tó pé ń hmm, àwọn bàbá amọ́sí máa ń ṣe nì ha bó ṣe ń ṣe nù bá ṣe bá nu so ènìyàn ò ènìyàn ò ṣe tán láti tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ènìyàn ò ṣe tán nílà ànábì sọ fún mi yẹn pé tó bá yá wa innahu man ya'ish minkum ànábì ní ẹntẹ́mi rẹ̀ bá gùn láyé ànábì kọjú sáwọn sàhábà ànábì ní fasayara ikhtilafan kathira ẹ padà rí oríṣiríṣi táwọn èèyàn máa dákalẹ̀ ìyapa oríṣiríṣi tí wọ́n máa dákalẹ̀ nínú ẹ̀sìn yìí anábì wa ní fa alaykum bisunnati amẹ́yìn o tí mo fẹ́ kẹ́ ṣe ni pé súnà mi kò ní kẹ́ dónímọ̀ o ẹni bá ń wá ọ̀nà ọ̀la ẹ̀ ìlànà tánàbí sallallahu alaihi wasallam gbé wa bákan náà wa sunnatul khulafa ìlànà àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé mi yìí ar-rashidun àwọn tí wọ́n jẹ́ afinimana wọn ni àìdú alayha bin nawajiz ẹ di eyín ọ̀gàn yín ma ẹni pé ìlànà yẹn kẹ́ ẹ gbámú kẹ́ ẹ dì mú dáadáa torí pé kí ni àwọn sọ̀hábà yìí àwọn ni wọ́n rí bá nàbì ṣe ṣe àwọn náà rí bá nàbì ṣe sẹ̀sìn as-sabiqun al-awwalun min al nínú àwọn tó ń jẹ́ àwọn mọ̀hájírò ni àwọn tó ń ṣe ìjíráwá àwọn tó ń jẹ́ àwọn sọ́ọ̀rù ni tó burú àwọn yẹn àwọn ni agbọ́dọ̀ máa tẹ̀lé ìlànà wọn. alqadi Iyad rahimahullah ó ní káfílẹ́mà wípé gbogbo ẹni tí wọ́n ń kílèmù pé à òun fẹ́ràn nẹ́bí àmọ́ nǹkan tí ń ṣe ó yàtọ̀ sáà nẹ́bí ó yàtọ̀ sí ní tá nẹ́bí ń ṣe ẹ̀yin náà máa gbọ́n pé qadi Iyad wí. ó ní ìlànà أن من أحب شيئا آثره وآثر موافقته أنت بقى فعلا كك كمين يلمين يو سالسة يو تشوزي لني نان يوم هشي kódà ní tí ó máa ṣe dédé kíní yẹn tí nǹkan yẹn yóò fẹ́ kó máa ṣe dédé nǹkan tí ẹni tó ń fẹ́ràn yẹn fẹ́ náà ni ó fẹ́ máa ṣe. tó wọ́n ní wà ilà lam yakun sadiqan fi hubbihi wa kana mudda'iyan. tó apẹ́ nìyẹn ọba ti lè ṣe nǹkan tí ẹni tó lóun fẹ́ràn ń ṣe ń ajẹ́pẹ́rọ́ nípa ayẹ́pẹ́ nìyẹn kàn ń pé ń fẹnu sọ pé òun nífẹ̀ẹ́ ànábì ni so fasọ́ọ̀dì kò fi ṣubí nàbí sallallahu alaihi wasallam ẹni tó bá fẹ́ràn ànábì lódodo tó bá nífẹ̀ẹ́ ànábì lódodo so òun náà ni máa ń yọ bẹ̀rẹ̀ máa ń tàbọ̀ ọ̀rọ̀ alamatu dhalika alayhi òun náà tẹ́ rí àpẹẹrẹ pé àwọn eléyìí fẹ́ràn ànábì ẹ̀rì ẹ̀rì pé ẹ mọ̀ rí ìfẹ́ ànábì ẹ̀rì lára rẹ̀ yóò hàn níbi ìmúra rẹ̀ yóò hàn níbi ìsọ̀rọ̀ rẹ̀ yóò hàn lára àwọn ìyàwó rẹ̀ wà áwùlá al-iqtida bihi yóò wá sọ pé ànábì yìí náà ní máa tẹ̀lé wọ́n ti ìmáàlẹ̀ sunnatihi yóò wá máa lo súnà rẹ̀ gbogbo tó bá kọ́dà tó bá ní kìí sọ̀rọ̀ yàn á omi súnà ni ẹ máa wọ ẹlòmíì ẹlòmíì ọmọ tẹ̀lé ara rẹ̀ jẹ yóò láwọn nífẹ̀ẹ́ ànábì tẹ́ bá ní ah, ànábì ṣe máa ń wọṣọ rẹ̀ bí ìrísí ànábì ṣe rí rẹ̀ ànábì ní ọ̀rọ̀ gan àwọn ìyàwó rẹ̀ bọ́n ṣe máa ń ṣe lélẹ́yìí anabi ò kì í bí ìgbà anabi ò anabi ebú yẹn anabi èṣe kínní anabi gbogbo ọ̀rọ̀ nǹkan báwọn so yóò wá ní yìí wọn túmọ̀ sí pé àfẹ́ràn anabi àmọ́ ká fa ogun gbọ̀n la ilaha illallah fún olùdí wa fẹ́ fi hàn pé fẹ́ràn anabi ẹ mọ̀ wá wò wọ́n o bàbá kan wà ń bẹ tó kí bàbá yẹn tó bá ó níbi tí máa ń wé láwà ní ó sì máa ń wé láwà níbi tiẹ̀ náà bàbá yẹn níbi tí máa ń dé ó mọ̀ dé bíi tiẹ̀ náà so tẹ́ bá ti rẹ́nu kí ah, àwọn tó fẹ́ràn àfà yìí ni àwọn tó ń tẹ̀lé àfà yìí ni àmọ́ tà nàbí ò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ wà bó sí so lè fi mọ̀ pé àwọn èèyàn kan ń parọ́ nípa àwọn oníṣẹ́ ànábì àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ òun wàláhì ẹ̀ lè fi pẹ́ wọn pamọ́ ẹ̀ lè fi wọn pamọ́ bóòlù ni ẹ ti wọ́n fi tànàbì pamọ́ torí pé ẹ ń tan ayé jẹnu so ẹ nífẹ̀ẹ́ ànábì lódodo ẹ lè ṣe bí ṣe ń ṣe ẹ lè rìn bí ṣe ń rìn kódà ẹlòmíì ò lè kírun bí ṣe ń so báwọn bàbá bó ṣe báwọn bàbá wọn náà ni so ẹ mọ wá wo jàǹbá rẹ̀ kò gbélé táwọn bàbá yẹn gbé mọ́ o kò gbárù atẹ́gùn táwọn bàbá yẹn gbà mọ́ o so kò jẹ irú oúnjẹ táwọn bàbá yẹn jẹ mọ́ o so kò wọ́n wá fún àwọn bàbá yẹn wọ̀ mà àmọ́ bí àwọn bàbá yẹn ti ń kírun náà ni ọmọ kí àwọn ẹ wo ṣètọ́n so náà ni ọmọ mùsùlùmí so agbọ́dọ̀ mọ bí a ṣe máa ṣe àpọ́nlé ànábì sallallahu alaihi wasallam so ìmọ̀ ẹ̀kọ́ wọ́n rẹ̀ tó bá fẹ́ràn nẹ́bí sọ̀lọ̀ sẹ́lẹ̀m yóò tẹ̀lé àti máa yóò sàlẹ̀ sàpé àwọn èmi ọ̀ máa tẹ̀lé tó mi ò sì ní yapa rẹ̀ èrè ọlọ́run tó sọnù sọ́tọ̀ Al-Imran ti kul ati'u Allah wa rasula wa in tawallaw fa inna Allah la yuhibbul kafirin lóra ní òjíṣẹ́ ni ẹ máa tẹ̀lé tó ẹ má yapa òjíṣẹ́ sí ànẹ́bí sọ̀lọ̀ sẹ́lẹ̀m tó ogun tó bá ti mú wá fún wa náà ni kẹ́ máa tẹ̀lé ẹ máa lọ́dọ̀ àwọn èèyàn àfàsúnà wọn tó wọn fẹsẹ̀ jẹun ẹ máa lọ lè béèrè lọ́dọ̀ wọn pé kí ni lànà nẹ́bí níbi nǹkan báyìí búlà nẹ́bí ṣe ṣe nǹkan báyìí búlà nẹ́bí gbogbo gbogbo ṣẹ̀mí ayé wa ni torí pé ànẹ́bí dà gẹ́gẹ́ manua ni manua tó pé tí èèyàn bá ra àwọn electronics kan tó wọ́n fi manua sí so tí èèyàn bí lọ lè yapa tó contradict instruction tó wà nínú manua ṣe pé kí ni n tí èèyàn rà kalẹ̀ electronics ọ̀rà yóò bàjẹ́ ni yóò lálàṣẹ ni tó bẹ́ẹ̀ ni tí o bá tẹ̀lé lànà nàbí sallallahu alaihi wasallam ẹ̀sìn rẹ̀ lálàṣẹ ni ìtọ́kàn wa burú sí ni pé o ò ní rí yẹn láyé yìí hmm, o ò ní rí láyé oríjọ́ gbẹ̀ndà kìyàmà kí o tó rí tó kọ́ lọ́nkọ́ má jẹ́ kí a ṣòfò ní ayé àti ní ọjọ́ gbẹ̀ndà kìyàmà síwájú kí n tó máa gba ìbéèrè so àdínù nasiha lecture tí wọ́n máa ń ṣe ní oṣooṣù ní masjid alusunna jama'a ní adabata tòótọ́ wà ní sunday ọ̀túnla yìí tó gbá ní ìdíkẹ́ wa tó ọ̀rọ̀ tó tẹ̀fẹ́ sọ ìwà pàtàkì gan tòun náà ní kí ẹni tó bá ń jẹ́ al-mukhalif ẹni tí a gbọ́ra wáyé lérí nǹkan kan tó bóòlù àṣẹ máa ń lò pẹ̀lú rẹ̀ náà ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa tó ẹ̀rí pé lẹ́jọ́ ọ̀rọ̀ tó pàtàkì ni ẹni tí ẹ̀ gbọ́ra yín yé tó ẹjọ́ ń ṣe fanfa lérí ọ̀rọ̀ ẹ̀sìn lérí ọ̀rọ̀ ayé bóòlù àbọ̀ àìṣà wọn ni wọ́n ṣe lẹ́kṣọ̀ ní ọjọ́ yẹn abdulatif abdulkabir kó lóun kó bá wọn aṣọ àlékún lọ́dọ̀ fún wọn kó bá sọ̀rọ̀ fún wọn. tó gbogbo ẹni ẹjẹ káwọn alágún mẹ́wàá àárọ̀ kó lóun bá kí o ṣe ní ọ̀rọ̀ ẹjẹ kí n gbé kọ́ọ̀lù kí n dá ọ̀rọ̀ fún ìkọ̀dà wàrí yẹn. naam aleykum salaam alhamdulilah amina tó wà. ó lè fọṣọ ẹ̀kọ́ جزاكم الله عشان الله فعلا جزاكم الله خيرا نعم 08108501371 نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم نعم

ẹlòmíì owó bangles wọn ẹlòmíì olùdẹ ẹlòmíì kọ́lá ẹlòmíì ń gẹrun bí àwọn oníbọ́ọ̀lù yẹn so kẹwàá kọ̀ǹtìẹ̀ rẹ̀ pẹ̀lú ẹni tó ṣe pé òun ò ṣe báwọn sẹ́ẹ̀rì pé wọ́n pọ́ kọ́kọ́ fà dọ́là pé léyìí áá ah, ah, àwọn àwọn ògbóǹtarìgì àwọn fan club léléyìí torí pé òun lẹ́ ń blẹ̀mọ̀ ẹ̀ ó gbogbo gbogbo símbọ̀ rẹ̀ ló gbé sára tó bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ ẹni tí ó fi irun gbọ̀n kalẹ̀ ẹnìyẹn tẹ̀lé ànábì gan ẹni tí kò ṣe ẹnìyẹn ń ṣe lọ́run ó ń ṣe lọ́run ń gba ẹ̀ṣẹ̀ a sọ pé yọ̀wọ̀ náà o àmọ́ ó ń gba ẹ̀ṣẹ̀ tó èèyàn sì lè ṣe lọ́wọ́n dé lẹ́bù tó padà mú yẹn wọná àmọ́ kì í ṣe irú ẹ̀ṣẹ̀ irú yẹn ni pé yọ̀wọ̀ náà sọ pé bọ́ ni ní ìsinmi yẹn sọ pé ẹni tó bá ṣẹ bọ tó kú tó rẹ̀ yọ̀wọ̀ náà àmọ́ ẹni tí ò fánugbọ̀n tó wá di pé tí ń fánugbọ̀n rẹ̀ tọ́lọ̀ ń fún tí ń fánugbọ̀n tó wá di pé wá kú wàláì ọ̀ṣẹ̀ lọ́hùn lérí ọ̀ṣẹ̀ lọ́hùn kú nù tó bá wu ọlọ́hùn náà lè ṣàánú rẹ̀ tó bá wu ọlọ́hùn náà lè fìyà jẹ́ tó bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tó ní í ìyẹn lágbára gan ìyẹn lágbára gan kéèyàn ní bí wá ṣe wù mí ni màá kírun èèyàn yìí ṣe bí wá ṣe wù yẹn kírun tó èèyàn ó kírun gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam sọ ẹ̀rí pé mo kó ti àwọn àdísílẹ̀ kan anabi ní sallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́gẹ́ bí anabi ṣe ń kírun kẹ́nìkan wá káwọ́ mọ́ rí nìṣẹ́ kó lóun fẹ́ kírun kẹ́tù wà látọ̀ pé òun ní ìrun anabi káwọ́ mọ́ rí kírun àbí kọ́ anàtẹ̀ sókè kọ́ anàtẹ̀ kan sókè àbí kó dùbúlẹ̀ kó lóun kírun ànábì yẹn kírun bẹ́ẹ̀ náà ni káwọ́ juwọ́lẹ̀ ànábì yẹn juwọ́lẹ̀ kírun so kọ́nà kọ́mọ́ ṣáà ṣe àlékún àgbóyé ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ wallahu a'lam naam. salaamaleykum sir. aleykum salaam ẹ̀rọ sàn. ẹ̀ṣẹ̀ ẹ pé tó. alhamdulilah. ọlọ́run bá ti tọ́ ní. alim jazakumullah khairan. àdúrà kéde lọ sọ́dọ̀ sọ. ẹ ṣeun gan ẹ káàbọ̀ jazakumullah khairan. ẹ jọ ẹjọ́ lórí ti máa dáwọ́ kalẹ̀ àti máa fi ọwọ́ máyà àwọn àwọn kan ti díẹ̀ múlẹ̀ wípé wọ́n dáwọ́ kalẹ̀ òun ló dà àwọn kan ti díẹ̀ múlẹ̀ wípé wọ́n dáwọ́ máyà ni ó dà ẹjọ́ mo fẹ́ bóyá tó bá ṣe kékeré lẹ́yìn tó ẹni máa dá yín lóhùn ní ìsìn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn ń dáhùn so anabi sallallahu alaihi wasallam níjọ́ kan ní anabi rí ẹnìkan tó ń kírun ọmọ kékeré sọ wá ká owó òsì lé àyà ó ká lórí ọ̀tún anabi wá tọ́ ọ̀rẹ́ yẹn tó sọ pé ọ̀tún ni òfin lé àyà ṣẹgẹ́dẹ̀ báwọn anabi sallallahu alaihi wasallam wá ní awa gbogbo atájáná bíi ọlọ́run ọba nánú máa ṣàròl ẹ̀ǹdìyà ìmírùnà àṣẹ ọlọ́run ni sábà tó bá ti ní ká kírun ànábọ̀ yàyàmánìná aláṣàmà ìlìnà ká wa so òfin ọlọ́run ọba ni gbogbo kìí ṣe tó bóyá rírì mi nìkan ló ti bẹ̀rẹ̀ tó àwọn tó bá máa ń kírun bó ṣe máa ń kírun wọn nìyẹn tó eléyìí ni àwọn ẹ̀rí tí ó wà fún àwọn ẹ̀rí mìíràn tó wà tó àmì ìtumọ̀ kẹsàlẹ̀ sáré fún yín ni eléyìí tó àwọn èèyàn máa ń sọ pé Imam Malik Imam Malik pé wọ́n dáwọ́lẹ̀ kírun Imam Malik ò dáwọ́lẹ̀ kírun rí kọ́lá ìjọ tó fi lọ́ dáwọ́lẹ̀ kírun gan ó ní pọ́blẹ́mù pé ẹ̀rọ ìpẹ́ni tó wọ́n dùn Imam Malik ni tòun yẹn náà gan kò fẹsẹ̀ múlẹ̀ ní ìfi tó lágbára lórí sí so bákan náà ní tó ṣe akẹwà nípa nẹ́bí sallallahu alaihi wasallam tó ní ká ṣe nìyẹn bá nẹ́bí ṣe kírun nìyẹn tó lọ́n kọ́mọ́ ṣáà gbà ní ìbáàdà fún wa so inshallah fáta wọn kò ní sí ẹ̀yìn ètò zero eight one zero zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine abdulfatah sọ̀rọ̀ mi ló ń gbàgbọ́dọ̀ gbàgbọ́dọ̀ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته